gbọ́ wá ló bí ní àbẹ́ mọ̀ bí kí ló dé àṣejù rẹ fẹ́ pọ̀ àṣejù rẹ fẹ́ pọ̀ kí ló dé. ayé o àkàmọ́ra o ẹ̀bẹ̀ mo bá yé káyé má sọ gbá mi dọ̀gbun o igi ìrìn àláwùjọ máa ń lò kí o lè bẹ̀rẹ̀ fún kí o lè bẹ̀rẹ̀ fún mi láti ìṣòro ọ̀sẹ̀. bí ti báwo wọ́n ní àwọn ọ̀rọ̀ wa kì í tó nǹkan tó ṣẹlẹ̀ nítorí ẹ sọ fún wọn pé ọ̀rẹ́ kò bá lọ kó máa lọ o kó máa sùn ní o. Wọ́n àwọn ọlọ́kùn, wọ́n ní wọ́n bá ń kókó mi èmi tó ní mo gbé ní nǹkan jẹ ní òṣòfò ọ̀pá lẹ́kọ̀ọ́ kẹ́rẹ́ àmì kí wọn kí wọn tó gẹgẹ ní gẹgẹ. Thank you. ọ̀rọ̀ gidi wo wàhálà tó mi wọ́n kàn sọ pé wàhálà táwọn nìyẹn wàhálà táwọn tó ń sọ̀rọ̀ nìyẹn tí káwa bá wá rìn níta ẹni máa fojú ọmọ ìyá àjẹwò yàn. ó máa ọmọ ìyá àjẹwò yàn wàhálà sí nínú. báyọ̀ báyọ̀ àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwọn tí wọ́n máa ń tọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wọn sáré tó láti láti fi di àkókò kan tó ní ìkọ̀kọ̀ tó ní. ó ti ní àwọn aráàlú gbàlá tó sọ pé lókà sí i olóòrùn ń bẹ̀ ni ọmọ mẹ́ta bẹ́ẹ̀ lọ́wọ́ tó ní ọlọ́run ti mú mẹ́ta sọ́dọ̀ ẹ̀rù kú odidi mẹ́ta ọlọ́run bẹ́ẹ̀ mẹ́ta bàlá lọ́wọ́ tó ní. àwọn tí ó ti wọ́n máa lọ sí ìpọlọ lọ sí àtiwájú àwọn tó ti lọ́wọ́ ní ìjọ táwọn èèyàn bá wà sí lọ́kọ̀ máa jẹ́ orí ṣe ó ní kàn má fi kí ẹ má fẹ́ ó má bà mí lórí má fọ ẹ̀kọ́ wa wò ó ó sì máa bọ̀. Ìkòrí àlejò sábà láàárín ìwà ìsàlámù sálà láàbí wà sálámù sálà láàbí wà sálámù kò ní bẹ̀rẹ̀ kò ní ti dákẹ́ ẹnu òní ti wọ gádà lórí ọba tó ti mọ̀ mí pé kí báyìí ọmọ lọ́ba ń gbé yẹ sí ìjọba ìṣèlú. gbogbo ẹ̀ ló máa ṣe é ṣe kò sí. ṣé wọ́n ti lọ. àgbékẹ́ ṣebí tó bá pèèyàn lẹ́lẹ́ ẹnu fẹ̀fẹ̀ ni mo ń pẹnu rẹ̀ mọ́ ni ṣebí ìyá tọmọ rẹ̀ ń bẹ́ bẹ́ta kú lọ́sẹ̀ tó kọjá ní gbẹ́bọ̀ lọ lọ́sàn-án gangan. ìdáyà ìdáyà ìdáyà ah! ẹ̀mí ló ni mo pè é. ẹ̀mẹ́ta àánú rẹ ṣì ń ṣe mí eh, àánú rẹ ń ṣe mí torí àwọn ìyá yẹn hmm. téèyàn bá ti sọ̀rọ̀ wọn lẹ́yìn báyìí hmm. èèyàn kò tiẹ̀ nìyẹn hmm. kẹ́ni ó tún rọjú sórí ẹnu ẹ̀ yìí kò sọ kó lọ́ọ́ má yẹ kẹ́nu kó bá ẹ. mo ti gbọ́. wo kò tiẹ̀ sọ̀rọ̀ jọ ibi tá à ń lọ ṣòṣì mú mi lọ àbó ò lọ mọ́. àbí nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé ọ̀rọ̀ àwọn. ẹnì ṣo. dá lọ. bójú bá rí ẹnu máa ń dákẹ́ ni kò tiẹ̀ yé mi. Ah. mi yé. akramakallah. bí mo ṣe ń sọ ọ bọ̀ wa man kanat hijratuhu ila ilahi wa rasulihi wa ma hijratuhu ila ilahi wa rasulihi. rí ìrìn àjò tá à ń sọ yìí. wa ma kanat hijratuhu ila Allahi wa rasulihi. Allah barika. akramakallah. bọ́ọ̀ bá lọ ìrìn àjò tó lọ sí mẹ́kà nítorí ọlọ́run àtànábì muhammad. fàyèjì rọ́tù ìlà mọ̀hájára ilé. wọ́n sì san ọ lẹ́sàn pé tó ọlọ́ mẹ́kà nítorí ànábì àtọ́lọ́run náà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba yìí sọ wá alábòsí. Allahu Akbar. ẹ wá láwọn míì wọn á ní tó àsìkò táwọn fẹ́ lọ ra góòlù yìí àsìkò wájì ni góòlù ọ̀rọ̀ ju wọn wà lọ mọ́kà gbà náà ẹ̀san góòlù ni wọ́n san wọn. ẹni ọba wa rọ ilé ọlọ́run. àbẹ́rẹ́ àwọn kẹfìrí yìí burú ni. kì í ṣe tábìlì eré wọn burú ni. ẹ mọ̀ sọ̀rọ̀ tẹ́ǹsọ̀ mọ́ orí kẹfìrí yóò burú tí wọ́n ní wọ́n ń ṣe wọn ẹjẹ́ àwa náà ò ṣe tìyà. lakundinukun waliyadini. lakundinukun waliyadini. bẹ́ẹ̀ ni so tí wọ́n ní wọ́n ń ṣe nǹkan kí wọ́n lẹ̀. tí wọ́n ní ẹ̀ ń ṣe tiwa là wá ń ṣe yìí. káà náà mọ̀ ṣe tí a ní. bẹ́ẹ̀ ni o ó wu ọlọ́run ọba ni lórí àmọ́ ṣe ń tà ṣe yìí. tó bá wu ọlọ́run ó lè pé gbogbo wọ́n jẹ́ kèfèrí. tó bá sì wu ọlọ́run ọba ó lè pé ká jẹ́ kírísítẹ́nì. ká fi hàn lẹ̀ lórí kèfèrí yẹn. ẹ fi hàn lẹ̀ ó wu ọlọ́run lóní ká máa ṣe mùsùlùmí tà ń ṣe yìí ẹ wá má dẹ ẹ má bu ẹnìkan kan ẹ fi hàn lẹ̀ ọlọ́run akara nkala. naam. ẹ dàkún inú kan ń lọ mi mo fẹ́ sìgá. sáyé lọ sáyé lọ ó dà yìí ẹja fún ẹja fún ah ń bọ̀ ọ́dà. mo fẹ́ lọ rí ṣe gánì. kí ló tó ṣe gánù lé. ẹ jẹ́ lọ sí lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ kí lè máa wo àwọn tùràrí mi bóyá ó ti gbẹ. ọ̀dà mọ́ láfira mọ́ láfira àmọ́ àbá abúké fèrè ah ebó lọ́run ni iná dá wọn ẹ má jẹ́rú ọwọ́ ayé mọ́ àhébù wọn ẹ fi ẹlẹ́gbẹ̀lú tí wọ́n ń ṣe kẹ́yìn náà ó sì mójútó ń dẹ́ gbé lọ. ìwọ yẹ olórí ibú yìí a'udhu bi kalimatullahi ta'amati min sharri ma khalaq àyà tiẹ̀ tí wọ́n kò yín báyìí nísìnyí ẹ̀ tún lè gbẹ́bọ lóru mọ́ ẹ̀ tún gbẹ́bọ lọ́sàn kí lẹ fẹ́ sayé dà ẹ̀ ewu bí ti ń wù mí lónìí náà ni wọ́n wá wa egbò dẹ́kun fún ọ alibarika la hawla wala quwwata illa billahi aliyyil azim. kó gbé gbogbo ẹnu ẹ sọhùn ìránṣẹ́ kan máa ni. sísẹ́ ọ̀rẹ́ lẹ́yìn ṣe iṣẹ́ ọlọ́ọ̀lẹ́mí ṣe iṣẹ́ Ẹlẹ́dùmarè lèmi náà ń ṣe. Hmm, iṣẹ́ ṣe tọ́ọ̀nù lélẹ̀ iṣẹ́ sùn. gbé gbogbo ẹnu ẹ sọ́hún gbogbo ẹnu ẹ sọ́hún. ah ẹ ń gbé àṣetánì ta ló ní àṣetánì ta ló dá àṣetánì Ẹlẹ́dùmarè ni òun ló sì ránṣẹ́ bó bá ṣe pé kò ní nífẹ̀ẹ́ sí ohun tí ń ṣe yóò ti pa tipẹ́. Hmm. ṣé wàá rí ìdí tí ọlọ́run ò fi gba ṣètánì ń dọ́nà nítorí kẹ́yìn tẹ́ fẹ́ sí rí búba yìí lára rẹ̀ kẹ́ lè rí bú ní ṣe ni ẹ̀ ń kẹfẹ́ rí òní ṣẹ́ra rẹ̀ bọ́tà wọlé yìí ń dànù ni wàláhì làásì èmi ni wọ́n da gbogbo rẹ̀ orí yóò sì burú nílùú yìí ẹ̀yin ẹlẹ́bọ lórí burú. orí tiẹ̀ ló burú ni àbí tèmi sórí ẹbọ tí mo gbélé yìí hmm. Elédùmarè ló rán mi iṣẹ́ ó sì ti di hmm. dandan kí n jẹ wo máa gbọ́ àánú ẹ̀ máa ṣe mí o àánú bàbá rẹ ló sì ṣe mí jù hmm. bẹ́ẹ̀ ni bí ibà ṣe pé tàánú bàbá rẹ̀ ló ń ṣẹnu yógboyògbọ sí mi. irọ́ lẹ pa èmi àfa abdulbasiti akérèkùrù fúnra mi mọ rárá mi kò sì sí gẹ́gẹ́ dẹ́ ṣe. ó rí i pé màá ṣe bẹ́ẹ̀ ni. ẹ lè ṣe gẹ́gẹ́ bó lè àdánù ni ẹ̀yin kẹfẹ́ rí burúkú. kí lọ́kàn lórí ọ̀rọ̀ mo gbẹ́bọ̀ wọn gbẹ́bọ̀ kí lọ́kàn orí ẹ̀ tó fẹ́ burú tán yányán náà ni elédùnmarè rán mi iṣẹ́ ò ń bá mi lọ́ọ̀yà èṣù gan pàápàá ìránṣẹ́ ọlọ́run ni ah, mo tiẹ̀ rò wípé ọlọ́run tiẹ̀ lágbára ni aṣọ ọlọ́run rẹ̀ ò lágbára aṣọ ọlọ́run tèmi ló lágbára ah, abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọba tó ní déédéé <laughs> agbára la pé o ẹni ìyá. Ọlọ́run mi Ọlọ́run mi lẹ́fún mi lága Ọlọ́run mi lẹ́fún mi lága. àṣẹ alágbára máa ṣògbére ẹkún àṣẹ omi ojú bẹ́ẹ̀ lójú ọ̀dájú ìjà ọba. ìkòkò ń ṣe iṣu ẹnìkan kan ò gbọ́ o odò wa ń gúnyán o ariwo ta o ìkàtà ayé kálá o ẹ gbé kalẹ̀ ẹ gbé kalẹ̀ ẹ gbé kalẹ̀ ẹ rà o. ẹ fi lè bá wọn ẹ fi lè bá wọn. àfa abilé aminu àfa rasidi ẹ ẹ wà á sáré wọnú lé lọ ní ìsìn ẹ lọ hàn kúlí anáru kúlí bárídánù wasalamu ala ibrahim ẹ wà á ní fi ibrahim sáárín wọn ó kọ tiẹ̀ lẹ́ẹ̀fi sí ẹ wà á kọ basiti ibnu adanla lẹ́ẹ̀fi sí ẹ sáré lọ yẹn kíákíákíá máa hmm, ẹ fi gàáyìn sí hmm, ẹ fi gàáyìn sí ẹ wo ẹyí tó ẹ gbé wọlé ẹ gbé wọlé ẹ gbé wọlé ẹ gbé wọlé inshallah. amóníṣẹ́ kìjìkìjì ó dẹ̀gùn kò ṣeé ṣan kòkòrò tá a mọ̀ lójú tá a mọ̀ ní gbogbo ara ó èé ṣe ẹni òkúkú jẹ́ gbì kò ní bá wọn kúkú he kò ní bá wọn kúkú he. ayé ohun tá a bá gbìn là máa. ayé dàgbára kò lè ṣe déédéé kò lè jọra wọn kò lè ṣe déédéé kò lè jọra wọn o àwa fa òdodo àtàwọn kìfàrù àwa fa òdodo àtàwọn pòkìí àwa fa òdodo àwa aláwọ̀ jèrè. kò lè ṣe déédéé kò lè jọra wọn kò lè ṣe déédéé kò lè jọra wọn àwa fa òdodo àtàwọn kùfárù àwa àfà òdodo àtàwọn kòkì àwa àfà òdodo àwa aláòjèrè kò lè ṣe déédéé kò lè jọra wọn wàláì kò lè ṣe déédéé kò lè jọra wọn o àwa àfàhàn òdodo àtàwọn kùfàrù àwa àfàhàn òdodo àtàwọn pòkìí àwa àfa òdodo àwa aláwọ̀ kò lè ṣe déédéé kò lè jọra wọn kò lè ṣe déédéé kò lè jọra wọn àwa àfa òdodo àtàwọn kùfàárù àwa àfa òdodo àtàwọn pòkì àwa àfa òdodo àwa aláwọ̀ kò lè papọ̀. láíláí yóò yàtọ̀ ayọ̀ báyìí síra wọn ni. wàsálàmù جزاكم الله خيرا وياكم جزاكم الله خيرا وياكم عرفها والله عرفها بدا àwa pẹ̀lú tá a gbé lọ́rùn tí ń jẹ́ kúránì. àwa wa ní lọ́rìn ní lọ́rìn ní lọ́rìn. tí wọ́n kọ́ wa ní kéwù ní kéwù ní kéwù bàbá ìlérò aṣílé tọ́kéwù tọ́kéwù tọ́kéwù bàbá ìlérò aṣílé tọ́kéwù tọ́kéwù tọ́kéwù. bàbá rọ́bìhù lówòrò lówòrò lówòrò. bàbá wa dá sàlátì sàlátì. Saladi. Owó àfa pátápátá. wàlà ìlà ìlà la, wàlà ìlà ìlà là wàlà ìlà ìlà la. sọ́tún wọn lọ́mọ ìyá ẹ̀jẹ̀ dé tí bá rìn sósì wọn lọ́mọ yóò ṣòròǹgà dé a lè rìn láàrin ìlú mọ́ màámi kí ló ṣẹlẹ̀ màámi kí ló ṣẹlẹ̀. sísá mi ṣé ẹ ti gbàgbé pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo omi ló kéré jù kò jáde lójú màámi hmm, hmm, hmm. bí gbogbo àwọn ọ̀rẹ́ wọn ti ń sunkún tí wọ́n ń gbára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ màámi tún pàrọ̀pọ̀ àfún wọn wípé kí wọ́n má sunkún mọ́. ah asagafurula asagafurula mami mami sẹ́ni àìtó ní báríkà má fi ní bá tún tọrọ ibi tọrọ dé dúró yìí iye kan yóò ti báyìí lọ àwa la máa bẹ̀yìn sẹ́yìn ṣiṣẹ́ ìbá lọ́tọ̀ àwa ló máa kùn ikú ẹjọ́ kí ló wá ń di ọ̀rẹ́ tí ò ti fẹ́ jáde kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló dé ṣé bá sọ sí òótọ́ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ náà máa mi ẹ wọ yín dábàá yín sọ o tó sọ̀rọ̀ bá jẹ yín ká bára wa sọ ká sọ níbi tí wọ́n ti sọ kó dẹ̀ lápẹ̀rẹ̀ gidi ni tó ti tún mi àṣẹ yín mọ́nì sí lọ́tọ̀ yẹn ni ìmọ̀nì yìí ló fún ẹni. ẹ wo ẹ wo bíbá ẹja gbọ́ràn kó tó sọ̀rọ̀ méjì ẹ̀ máa máa pe ìmọ̀nì ìmọ̀nì ṣọ́nà ìmọ̀nì àbí kéèsì ló wà lẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀rọ̀ sọ. ìmọ̀nì kan ni mo sọ ìmọ̀nì. mo ti gbọ́ tiẹ̀. mo ti gbọ́ tiẹ̀ kọ́nà máa jẹ ọjọ́ lórí òsì rẹ̀ jẹ́ àti kú báyìí. olùdó olùkú bá fi tó máa fún wa àwọn tí wọn ní ẹsẹ sálẹ ọdún. ìjọba ní bọ́lá máa tọ̀ ọ̀dà arúgbó fún mi àdúrà ni mo jẹ́ àdúrà ni mo jẹ́ ṣẹ́gun náà bá mi ní ọ̀hún. wọ́n fọwọ́ gbà mí báyìí. ṣẹ́gun náà bá mi ní. mo ti já àjọ ti sọ̀rọ̀. ẹ̀ẹ́dùn ah, ah. ẹ̀dùn ah, ọmọdé yìí ò mọ oògùn ẹ̀ ń pè lẹ́fọ̀ kí ló dé tẹ̀ ń ṣara ń jẹ ṣé lórí ọ̀rọ̀ àwọn ọmọ mẹ́ta péré tó kú Elédùmarè ló fi fún mi ó ti wé lédùmarè ọgbà mẹ́ta nù yín ẹsẹ̀ kù mẹ́ta kí wàá ní kẹ̀kẹ́ ju wọlé. mami ẹ̀wẹ̀ má bínú pé èmi ti pariwo ọmọ yín ẹ má bínú tọ́lá àmẹ́ta tó kù bá a ṣe ní kú wọn yín lójú tọ́lá mi bẹ́ẹ̀ ń wò mí títọ̀ mi bright gan-an ikú òsì ìkẹyìn báyìí. ẹ wá ẹ bẹ̀rẹ̀ lọ́jọ́ ìjọba tàbí pa bá a gbà wọ́ọ̀ sí jàjàre mami mami mami mami ẹ̀sùn sọ ẹ̀sùn sọ ẹ̀sùn sọ à ikú ọ̀sùn kàn wá bá wo àà àà nígbà sọ̀rọ̀ báyìí màmí sẹ́ni ìdúró gbogbo òbí mi kọ́ mọ́bẹ̀ ìkó sẹ́yìn ẹ̀ ṣe ẹ̀rẹ̀ jókòó jókòó ní kó òsì kàn wá sẹ́yìn sọ́mọ́ tó kù sí nàpadà kàn wá ni ẹ̀sùn tí wá ní ìdùnnú yín tá a bá lọ síwájú yín à ṣéè àwọn sùgbìlà mi ẹ̀sìn sọ́yìn ọdún ìlú eléyìí ní agbègbè o. ṣé ẹ gbọ́dọ̀ tẹnu mi èdè yìí lẹ́yìn sọ̀rọ̀ tẹ́ ń pariwo ní ìsọ̀rọ̀ kankan. ẹyẹ ti sọ ẹ ti sọ dáadáa. ìsọ̀rọ̀ kankan. ẹyẹ lẹ́yìn pariwo. Ah. ẹ̀yin lè jára yín jẹ ní ìsìn. mo tí mo sọ ni pé ẹ ní kú láéláé ah, ah, ikú àgbàdo pa yín mọ́ mi lọ́wọ́ mọ́ láti ọlọ́run mo jèrè yín tó ní tẹ́wọ́ ni. ẹ máa sọ lọ́nà wọ̀rí ẹ̀wọ̀n bí màmí kò tẹ́wọ́. èmi ti tẹ́wọ́ yín náà tẹ́wọ́. ó yá tẹ́wọ́ bí bá sì ń ti ṣàdúrà máa ṣàmì ẹ ga ẹ dèbí gíga ikú ò ní pa yín ẹ fẹ́ ń pawú ẹ fẹ́rẹ̀ kì í jóbi. ọba la máa gbẹ̀yìn yí. ẹ sọ yín náà. ẹ o ti sọ ọ. ẹnu tí yín làṣẹ wa ò máa ń lè káyọ. àwọn náà sọ ẹ̀yìn kan lẹ sọ. igbó ti ṣe ládùúràdúrà ti gbà. ayé o ayé. Eh. àwọn wọ́n máa jọ̀wọ́ béèrè tẹ̀ ó máa ní wá àwọn olójú náà ní kíkí ni. ọjọ́ ayọ̀ yín ló ní wá sọ fún mi pé ó ti di ẹsẹ̀ rẹ̀ tó bá tó ti di ẹsẹ̀. ọmọ pàdé ó ní gbogbo òun ṣe tí ọkọ wọn ò rojú wa mọ èyí á gbọ́dọ̀ bí ọjọ́ ayọ̀ rẹ̀ ọlọ́run á máa fi ń bá ọjọ́ náà á jí ọgbà pẹpẹ yẹ ọkùn ọmọlẹ kẹkẹ múlẹ kẹkẹ ọmọlẹ kẹkẹ múlẹ kẹkẹ múlẹ kẹkẹ a àtẹjá pẹpẹ yẹ ọkùn àwọn gbà lọ gbèlè ní àṣà tẹlẹ ní pẹpẹ yẹ. ọsàn bójú ọrùn lẹkọọ. Elédùwáyé Elédùwáyé o Elédùwáyé Elédùwáyé o Elédùwáyé o àní mojú. ìyálóde ayé ìyálóde ayé o ìyálóde ayé ìyálóde ayé ìyálóde ayé àní mojú báyé àwọn àgbààgbà mẹ́ta láfi bàgbàgbà mẹ́ta táyé bá ń pè kú táyé ẹ̀ máa pè kàwá o náà bá ń kówó nìkan pè kàwá báyé bá ń pa búkú ayé ẹ máa pè kàn wá o. wọ́n bá ń kówó nìkan pè kàn wá mo tán. tàlàwá wá bí pàdé rè ra òun làwá wá bí. tàlàwá wá bí pàdé rè ra òun wá bí. ẹni àwa wa ò ọmọ gbọ́dọ̀ bọ́. pàdé rè ra òun wá bí o. pàdé rè ra òun làwá wá. tàlàwá wá bí pàdé rè ra òun wá bí aláwa wá bí adèrè ra òláwa wá bí ẹni àwa wá orí ọmọ gbọ́dọ̀ fọ́ adèrè ra òláwa wá bí o ee adèrè ra òláwa wá bí aláwa wá bí òláwa wá bí aláwa wá bí adèrè ra òláwa wá bí. bàtẹ́ńtẹ́lẹ̀ ọ̀tá rẹ̀ bàtẹ́ńtẹ́lẹ̀ ọ̀wọ́. salamu aleykum. wa aleykum salam. Ah, ah níbo lọ ti ń bọ̀. Ah, mo lọ ra nǹkan lókè bẹ́ẹ̀ ni. tọ́ eh, níbo lẹ́yìn náà wà lọ́wọ́ yìí. Ah, èmi lọ fẹ́ lọ rí yẹn bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ lọ rí yẹn lọ́dọ̀ eh, bíi. ẹ fẹ́ lọ rí yẹn bẹ́ẹ̀. <laughs> Eh, àwọn èèwọ̀ wa ní lùlù ń bomọ̀ tí ń gbọ́. ìyá fadérera ni àti àwọn onílù wọ́n ń jó tí. ìyá ṣe kí ni. ìyá fadérera. kí ni ń ṣe. kò yé mi o mo sáré pé ń jó. ẹ dákun ọ̀nà ibo ni wọ́n ti ń lùlù. ọ̀nà ibi ọ̀nà ibi tẹ́mi fẹ́ mọ lọ ní ẹ ti ń lùlù bóyá kémi ọgbà ìyá yẹn ọlọ́mọdé aṣọ egbú kọ ọlọ́mọdé aṣọ òfò àlùbáríkà àbálà náà sẹ́wọ̀n òní fojú sunkún tèmi sọ̀rọ̀ mi ìyá yẹn lèmi ọgbà. ọ̀nà ibi tá a sọ́mà tó fẹ́ mọ̀ gbà ọ́ dàbí akọ́ mọ̀ jìnnà sọ́nà ibi tó ń lọ. Ah, afẹ́fẹ́ lẹ́yìn òun lẹ́ ah, ẹsẹ̀ yájú mọ́tò la nífà <laughs> eh, bọ̀ sí sẹ́mi mọ́ láàárọ̀ òun ẹjẹ́ mi ọgbà ìyá yẹn ẹjẹ́ mi ọgbà báyìí. Eh, <laughs> ọ̀ ojo burúkú ah, olójo àti lóòótọ́ ni wọ́n sọ pé ẹni wèrè bá ti pa ẹ̀yà rẹ̀ rí tó bá rí mẹkáníìkì yóò fẹsẹ̀ fẹ́ ọ ṣe máa ké fún ọ kọ́ máa ké fún ọ kọ́ sọ pé ìtẹ̀sùnmọ́ àkànbẹ lọ́wọ́ ẹ̀ <laughs> olójo bú ọyà ah, àgbàdo bíi ta sọ́mà ó ṣe máa lọ́kọ́ lọ́mọ́ ké fún. tàlàwá wá bí. bá dé báyìí bí wọ́n bá tún jókòó wọ́n tún ṣépè bẹ́ẹ̀ bá tún ṣépè bẹ́ẹ̀ bá fi báyìí. ọbẹ̀ ta fún yín. àràdé dá. ọbẹ̀ ta fún yín ni bọ́jà. àràdé dá. iná o iná ọmọ o. kí ni kí ni. àgbọ̀yẹ̀ kórìbáyé o báyẹ̀ bọ́ọ̀lù ayò. ẹ wá wọlé ẹ wá wọlé ẹ wá wọlé. tìmí lẹ̀ ẹ wá wọlé ẹ wá wọlé ẹ wá wọlé tìmí ah. wọ̀ wọlé wọ̀ wọlé mo ní wọ̀ wọlé ìwọlé kì í yẹ dúró àṣẹ kí mo fẹ́ lọ sí. ẹ wo ní ọmọ o ẹ wo ní ọmọ o. Eh, mo ti gbà mo eh, ti gbà ó yẹ kó yí ọ ó yẹ kó yí ọ ó yẹ kó rí bàbá dáhùn kí ni mo fẹ́ lọ ṣe lóde ìyá ti jẹ mí omi ti tán lẹ́yìn ẹ̀jẹ̀ mi ó ọ̀dọ́ wo. tọwọ́ kọ̀ọ̀lá kù ń bọ̀. bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá sọ àrílẹ̀ odò ìyé ògbóná tewétewé èsìsì òróró tegbòtegbò atari ògbóná tòun tegbò ẹ̀ kí dúdú ọ lọ kí mọ́lẹ̀ òde <laughs> kásẹ̀ rẹ lẹ̀. ó ti jẹ́ o kí ló dèmi àti ẹ̀kọ́ ẹ̀yìn ti wí fún ọ ni pé gbogbo ibi tí ń bá ti wà ń gbọ́dọ̀ rí gbèrègbèrè rẹ̀ ń bẹ̀ mọ́ ìránṣẹ́ kan máa ń dìkan lọ́wọ́ wọ́n fẹ́ baṣẹ́ ọwọ́ mi jẹ́ wàá gbọ́ ọ jẹ́ kí eléyọ̀ jí àkọ́kọ́ àti òpin fún gbogbo sẹ́tọ̀ bá ti rọ́ nbẹ̀ gbọ́dọ̀ jásẹ̀ rẹ̀ nbẹ̀ èyí tí ń bẹ ìjápẹ́tẹ̀sẹ̀ rẹ̀ nbẹ̀ ó dópin fún ọ nìyẹn ọgbọ́n báyìí. ifásẹ̀ ní sọmọ àṣà ọ̀rìn ọ̀sẹ̀ bọ̀bọ̀ máa wò di akéèdébìjà tẹ̀ dábàá ẹ̀kẹ́ ọmọ bá kí á lé orí burúkú òwútù lọ́mọlú ifásẹ̀ ní sọmọ àṣà èjì ògbè lọ́ra lẹ́rú ọ̀rìn ọ̀sẹ̀ bọ̀bọ̀ máa òdì ọ̀yẹ̀kú méjì lọ́ra lẹ́rú akẹ́ èdèbí ìjà tẹ́ dábàá ẹ̀kẹ́ olú. kò ẹ ká sọ ma ẹ ká sọ ẹsìn báwo ni. dáadáa ni. ǹjẹ́ mo mójú ẹ̀yìn mi kan. bẹ́ẹ̀ ni. wá ṣé ìwọ kọ́ ni ọmọ ìyá aláṣọ ni. ah bẹ́ẹ̀ ni màá mi ni ìṣẹ̀wọ̀n pé màá tètè dá mi mọ̀. mo dá ẹ mọ̀ mo ṣàwọn pé mo mójú yìí akíló wá ń ṣe ń bí. ah mi mà ti wà ńlẹ̀ yìí. ṣé pé ìlú ìlú ń gbé ń sìn. bẹ́ẹ̀ ni màá mo ti ń gbé mi. o ti kúrò lọ́hùn yẹn. ah mo ti kúrò. kí wá ń ṣe mí báyìí èmi máa ń wáṣẹ́ kiri ní ibi tá ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n kàn déédéé da gbogbo wa dànù lẹ́ẹ̀kan náà ọ̀nà àtijẹ́ ló jẹ́ máa wá kiri bó tẹ̀ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ kí n rí òun ló jẹ́ rí yín bẹ́sẹ̀ wá nìyẹn. so ní nǹkan kan tó ń ṣe báyìí. Ah, rárá mi ò ní o mi ò ní. kódà tẹ̀lé mi náà. ọ̀sán bójú ọ̀run lè kókó owó dúró ọjọ́ àṣẹ alágbára máa ṣòfin. mi ò bẹ́ẹ̀ wá mi ẹ má bá ìyá mi mọ̀ ẹ má wá ìyá mi kò wá ìyá mi ò sọ̀rọ̀ mọ́ nítorí tí wọ́n fi yá mi orúkọ burúkú gbòòrò náà.

ọ̀rẹ́ òṣìṣẹ́ dárúkọ tẹ̀sán tẹ̀sán mọ́ ẹ mọ ojú ọkùnrin wa gbòòrò ni àti bàtà àbúrò mi àrùn òṣìṣẹ́ nígbà àti sọ̀rọ̀ yìí ẹni tí wọ́n bọ̀ ẹ̀wọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ tí gbogbo ní ilé ẹ̀yìn tẹ̀lé rẹ̀ sábà rẹ̀ rẹ̀ ẹ lọ àwọn ọmọ ọmọdé ẹ̀sẹ̀ máa bá ẹ Máa ti wá ní. Máa gbá yín amari kọ́bílẹ̀ nítorí pẹ̀lú àlè lọ́dọ̀ àjà o. Ó wà lára yín o àjà. Ká máa tó tutù. Bàbá kò yá mi lájẹ torí tiẹ̀. Má ti bí ẹgbẹ́ bí ẹgbẹ́ bí àlè. Ẹbí mi náà ló wọ́n mọ̀ ọ́. Ẹ àgbàdo bá ọmọ kìíní kan sí. Èmi ń bá rí wọn. Bẹ́ẹ̀ ẹ̀yin tọ́lá yóò fẹ́ ti gbọ́ báyìí o. ṣé e ẹ rí pé bí ṣe é ìjà rèé ṣé ẹ mi ó kì mí ó kì ní bínú o torí wọ́n ní kí ni láì ṣe láṣẹ bẹ́ẹ̀ wọ́n ní kí ni kàn ó ṣe ìkàn ṣe bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀wẹ̀ jẹ wọ́n wá ní kí ní òkè sì ṣe bẹ́ẹ̀ ló ń kòkò ń ṣe iṣu ẹnì kankan ò gbọ́ o odò wa ń gúnyán o ariwo ta o ìkàtà ayé mo gbọ́ mo gbọ́ mami. bàbá sọ̀rọ̀ òní bá sọ̀rọ̀ àbí wípé ìwọ nìkan ọmọ lọ́hùn nígbà ayípayà ní ọmọ lọ́hùn kí ló dé bá a máa fi tayé fáyé.

ṣùgbọ́n bí ìyá ẹ̀mí bá ń pè mí bá kíyèsí kan pé báyìí o rí márùn-ún báyìí ọmọ máa ń gbọ́ ni òṣùgbọ́ òṣùgbọ́ àmúgbà òṣùgbọ́ òṣùgbà òṣùgbọ́ àmúgbà òṣùgbọ́ ọjọ́ kó pẹ́ díẹ̀ ọmọ bàbá tí ó ń ka ọrùn ó sì máa wọ̀ báyìí àjọpẹ́ fún ọ̀sẹ̀ lọ́dún ọ̀sẹ̀ dáhùn ọ̀sẹ̀ ìpàdé ní ìjẹ́ ọ̀rọ̀ ní ìjẹ́ wọn ń bọ̀ yàgò lórí náà tó ti lọ sàmù ní jọ jọ jọ jọ jọ. káyọ̀ káyọ̀ ti ọmọ máa bá ah, ojú wọn lọ. ẹ dákẹ́. ọ̀kẹ́ àní àná àní àní àní. àsìkò wo ni ìsalájẹ̀ bí ọ̀run àlùkò ní sílẹ̀ ìwé pátákì ju pátákì wọ́n pé pérébéré fún táwọn tẹ́tẹ́tẹ́tẹ́ lóde ìfẹ́ mo pàdé ìsàlẹ̀ ilé ayé mo pẹ̀ àgẹ̀gẹ̀ ilé àwọn àgbà bọ́mọdé bá wọn tẹ̀ dandan ni kò tẹ báàgbà bá mu iná bẹ̀sì àgbà ló gbàmù gbàmù mo mórí oríṣi ṣẹ́gun àgbà ẹ̀yin àgbà ẹ forí sí o bọ́mọdé bá jáwé oríṣi ayé àforíṣi tọ́gbàlagbà bá jáwé oríṣi àwọn àgbà ìwúlẹ̀ abẹ nígbà wèrèwèrè ìwọ́ ti jáwé oríṣi lónìí o. Kẹ́mi Adé má fàyè rẹ̀ tòjìtẹ̀ tòjìtẹ̀. Ẹ jẹ̀bùrẹ́ àwọn máa ń bẹ̀bẹ̀ òróró nínú kùwéjò nínú kùwéjò nínú àwọn òpèjì òpèjì lápẹ́ òpèjì lọ́kọ̀ọ́ wẹ́ẹ́dẹ́gbẹ́ ọ̀rọ̀ fún ọ̀nà ó mà ti kó bẹ́ẹ̀ lóòótọ́ báyìí abídọ́yìn alhamdulilá ìrọ̀ sí alámi ìmọ̀lá mustaqim. kí ló lè tó báyìí.

ẹ pé níbi tí bá ti gbọ́ tẹ́ bá sọ̀rọ̀ ọmọ èkó tó bá ti ní kí ní èsì kéèsì wo ègbóǹdì o ẹ ẹ nítorí pé bí ń pa ni ká má pa ìdálé ẹni ká ìdáná o ẹ ẹ nítorí wípé kò jù kẹrọ lọ́wọ́ yín kọ̀pọ̀ lọ́wọ́ yín kọ́mọ wá sọ ní yàn sí yàn ẹ wò ẹ bá bọ́ọ̀lù àní ẹ mọ́wọ́ wá. ìgbàrọ̀ àbàmì inú dùn ló ti bàbá. káyọ̀ wọ́n wà gbé ilé tẹ́tẹ́ kejì ọyọ sílẹ̀ bàbá yọ sílẹ̀ ọ̀hún. èyí èmi sọ̀rọ̀ ló ti péjọ ẹ̀kọ́ ọtí bà. ó ti kọjá mẹ́ta mẹ́ta ni ọ̀rọ̀ mi ń pè. mo ti gbọ́ ó dáa mo ti fúnra ẹ̀ máa kà. ibi mi ìrìn àjò tó fẹ́ rìn ìgbésẹ̀ tó fẹ́ gbé èmi ò rí nǹkan tó máa rọrùn. ẹ má fi ẹ tàbí àwọn sọ̀tún bó bá ṣe jẹ́ ní kẹ́kẹ́ náà. ok torí èmi àti ẹ lájọ tàpá sí òfin ìlànà ìṣẹ̀lẹ̀ tó kí n ṣe ìrìn àjò tó yà àti tó lérè ìgbésẹ̀ tó gbé ìyàtọ̀ yẹn ó bà mí lẹ́bẹ̀ẹ́ níbo ti ní nǹkan kan àwọn ìgbésẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ló ti jẹ́ ó máa ló máa ní bánú ó máa ní lórí kí ni kan wà tó jẹ́ mi láyé àwọn àgbà ń pè é fún ọdún méjì bá àtọ̀ máa ń gbé jù nígbó. àgbà ló mọ ibi tó máa wó. ooo oh, ìyá tó bẹ̀rẹ̀ yà bíbí mi tó ń torí ọlọ́run mo fi ọlọ́run ọba bẹ̀ẹ́ mo fi tó bí ọlọ́run ọba bẹ̀ẹ́ sọ̀rọ̀ àti má tẹ̀lé ìlànà tó tẹ̀lé jọ. ọ̀dà ṣùgbọ́n hmm? ní fún mi lọ sọ pé ẹ̀sìn tí mo kó máa tẹ̀sí ẹ̀sìn tiwa kó máa tẹ̀sí kọjú nìkan wà níbi. kódà mùsùlùmí là wà mùsùlùmí ògidì là wà tó ká lóró. bàbá gbogbo nǹkan ni google answer sí èèyàn kan. yẹn l o ́ w ọ h kàtó fún pariwo ibi òsì èkó rò á o kò bẹ̀rẹ̀ ní w o ́ n bọ́mọ ibi ìdẹ́ sí i fún ọgbà àbúrò rẹ̀ tó náà wọ́n pariwo ìjà tí ó wò ó bẹ́ẹ̀ àmì ẹ̀kọ́ màmá wò ni tó bá tẹ̀ wàdà ní káfíńsì wọ́n ní wọ́n ní boyfriend ìjọba ì o o b o o j o o a o o y o o i o o d o o è o o ̀ o o gbèsè ìjọba ìjọba ìjọba Thank you. lên với chị ừ. chị nói cho chắc mình ọmọ Táyọ̀ o ọmọ Táyọ̀ o ọmọ Táyọ̀ o bàbá kò yẹ ẹgbẹ ẹgbẹ máa jó bàbá kò yẹ àgbòmọ̀wọ̀ àgbòmọ̀wọ̀ á máa kàn. àṣàpalògbò ló ń sajá òbí ìfi ọdún ní mo fi ọ má bàa wò jẹ sáyé ọmọsáyọ. bí mo ṣe lálàá ọ̀hún nù ẹ̀rù bà mí ìdínú tó jẹ́ ń dáàdì kan wá tó ń tọ̀ wá kí n wá ṣàlàyé fún wa dákun ọmọ táyọ̀ ọ̀hún kọ́ rí. ó yẹ kó wà ní olè. bá ń pè. àpèkẹ́. Àpèkẹ́. Sáà. Ọmọ Táyọ̀ ńkọ́. Wọ́n wà nílé sà. Ó wà nílé. Bẹ́ẹ̀ni sà. Pè fún mi. torí olè ò ní já àgbà kó má ṣe lójú fèrè. ǹlẹ́ o ọmọ táyọ̀ pẹ̀lẹ́ jókòó èmi ni mo ní mo fẹ́ rí ọ. dákun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ta ni wà àti ẹjọ́ falakadi papọ̀ tẹ́jọ́ falakadi. èmi ò bá anybody jà ò bá anybody jà yorùbá àwọn òyì ọ ìwọ àtẹni kankan ò ní gbólóhùn aṣọ bíi à ń búra ẹni àbá ń bára ẹni jà. àbí ọmọ kan tó ṣẹnu yàmàyàmà sí mi ìgbà tẹ́mi àti boyfriend mi tá à ń kọjá ó ti ń wo boyfriend mi jù mo dẹ̀ mo bú gan mo sọ̀rọ̀ sí mo báwo ló ṣe lè máa mọ boyfriend mi bẹ́yẹn mo bú gan ah dádì ẹ ní láti wà ń bẹ̀ mo bú gan mo bú màmẹ́ mo bú dádì ẹ̀ mo bú gbogbo ara lé wọn gbàtẹ́mi dẹ̀ ti bú ó ti tán nínú mi mo dẹ̀ ń bá ti tèmi lọ kò sẹ́ni tènà. ọtán ọmọ táyọ̀ ti fàjọ gòdì ó ti ṣèṣe ológbò tọ́lọ́ rẹ̀ jẹ́ lójúbẹ̀ èso ti fẹnu gbéná wọlé ọmọ tí wọ́n bú un èèyàn lásán ló pe ní e olójú mẹ́ǹdínlógún ọmọ lọmọ tó bú un o ah, ó ti ṣe tán àti dáṣẹ̀ rí àfún. Ah, but daddy student school wa ni na òròmọdé tí ọmọ àwòdì hàn ìyá tó bí ọtọ màsáré iná ti ràn ó. ẹ ẹ torí Ọlọ́run kí la máa tiẹ̀ kọ́kọ́ ṣe náà kí la lè ṣe. Eh. Eh. Eh. ọ̀dà ọmọ Táyọ̀ n ó pèsè kinní kan fún ọ tó máa fi wẹ̀ ọ̀dà kan sínú ọ̀para tó máa fi para gbogbo ìgbà yòówù tó ọmọ ọ̀hún bá ti fojú kàn inú rẹ̀ ọmọ yọ sí ọ àmọ́ dákun mọ́ bá yàn jàmọ́ o ẹ gbọ́ o àwọn ń gbọ́. ẹ ń gbọ́ dáàdi ṣé tí èèyàn bá bú mi ṣé kí n máa bú ti tèmi padà ni. bẹ́ẹ̀ sọ ṣé tí ẹ di ni mo ní ṣé tí ẹ di. ẹ ń bọ̀ dáàdi tán bá bú mi ṣé mi ní bú tèmi ni bú tèmi nà. máa fọ etí ẹ mọ́ gírí kí ló ń ṣe ẹ náà ọdẹ gbọ́dọ̀ mo ti ẹ̀ gbọ́ nǹkan kan tó sọ lẹ́kọ̀ọ́ mo gbọ́ tó ń sọ̀rọ̀ boyfriend ẹni ò ti ń kọkùnrin. kí ló ń jẹ́ lásán ó gbọ́dọ̀ lọ́rẹ̀ obìnrin ọkùnrin lọ́rẹ́ ẹ̀ lásán. ọmọ táyé bíi láyé ń pọ̀n ah. Ah, àdúrà láàmọ̀ sí fún ọ. àdúrà. aládùn àbí ni wọ́n ń pè wọ́ oh ó máa gọ́ ọ ó gọ́ ọ fẹ́ nu ọ́ra ṣebí torí dìdìrín tó jókòó yìí ẹ̀yin méjèèjì wá ń dọ̀wẹ́kẹ̀ ẹ̀ ń fi ọ̀rọ̀ mi ẹ̀ fi ń rẹ́rìn èmi sọ pé mo fẹ́ bọ́mọ wí ìwọ ní kinní kan o ìwọ ò fún ní nǹkan kan wá gbọ́ o èmi ti lórí ìgbà tó bá dákàtà mi kí n tó dá sẹ̀ríà àmọ́ ní ìgbẹ́yìn ìṣẹ̀lẹ̀ nìyí màá wá jẹ́ kó yé ẹ wípé ìṣojú ewúrẹ́ la ti ń fi ọmọ rẹ̀ bọ́fá ìṣojú àgùntàn la ti ń fi ọmọ àgùntàn bọ́ rẹ̀ ọjọ́ tí àkèrèjú kan bá fẹnu kanlẹ̀ ní kanlẹ̀ pa. gbọ́bẹ̀ orí aburú ni e ṣé lójú náà lè wúrọ̀ òun orí mi lórí ìjókòó báyìí ó sì ń ṣẹnu rẹ bó ṣe wù ọ́ bẹ́ẹ̀ pé lápẹ̀kún ẹ bàbá tó bí ọtí ẹ bá ríru wa fẹ̀kùfẹ̀kù àyáwó ìṣọlẹ̀ lẹ́gàn igi tọ́tọ́ sí gbani sọgbà lóko ògùnmọ̀ ní sàgbè àdómẹ́ta làdó ayé ọ̀kẹ́ fọ́ ọ̀kẹ́ dùnmù ọ̀kẹ́ òkú láyé sí dámọ́ lẹ́kọ̀ọ́ àsọ̀gbọ̀n sọmọ́rọ̀ ọ̀yá ilẹ̀ ilẹ̀. afẹ́fẹ́ gbẹ́mí rọ́kù. béèyàn bá pèsè oléèyàn sọ pé oléèyàn kan so èmi náà ni kọ́dà fún olódùmarè lẹ̀ bọ́ ọba ti ní mi gbogbo nǹkan lónìí. ẹyin o tó mo ní yín. Ah, àgbàdo olódùmarè bọ́ ọba ti ní mi. Eh. Eh, ọ̀gbọ́ tí ẹ máa ka lọ́lágadé ifá ajẹ́gbúrú dàgbà àìsájì gan lọ́pọ̀ ẹnìkan ò ní fi ọwọ́ àgà kó fi má lágẹmọ ègbùrò ògbẹ̀kún kò gbúdọ̀ na babaláwo. a ń bí egun bá na babaláwo aṣọ rẹ̀ ó gbiná hmm. ẹnikẹ́ni tó bá dáwọ́ lé ọ yóò jìyà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ah ìyá mm-hmm. ah, ah. ẹ̀yin náà lẹni pé egun bá ṣeré tán bá ṣe bí ẹ fọwọ́ ọ̀gbàlẹ̀ jìnnì. Mm-hmm. ẹ̀gún ọ̀gbọ́dọ̀ gún ọmọ ọ̀gbẹ̀rì lẹ́sẹ̀ sásọpá afẹ́ wá lọ rèé yọlẹ́sẹ̀ ọmọ àwò ẹ bá sọ̀rọ̀ mi ni. aládò pápákọ̀ náà lọ wo kí la ṣe fún ọ gẹ́gẹ́ náà kí ló ní o ya ìkà tó báyìí bó o bá fẹ́ ṣáájú owó fún ẹnikẹ́ni obìnrin lòó lò bó o bá fẹ́ sóògùn òkìkí obìnrin náà ní bákan náà àá àrùgbò gọ̀ọ́rẹ́ tó ń kábì tó ń ká kòkó ó ti wá sá orí bí ẹ̀yìn báyìí o. ẹ má bínú bá a bá wò dáadáa àbó fẹ́ẹ́ gbẹ́ gòjà kan lọ ni ẹ má bínú ẹ dákun ẹ ṣàánú mi. aládò sọ ọlọ́ọ̀fẹ́ kú. má ti kú lọ mi kú mi ọ̀dà. bọ́ọ̀ bá ti wá fẹ́ kú só o lè ṣe nǹkan tí n bá ní o ṣe yìí. boko ọba ṣe ládàá èkó ẹgbẹ́ ń gbọ́ wò bọ́yá àwọn ò lè ṣe é ọ wàá mú ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ó fi síyájú ó mú tó ṣe ó fi tẹ̀lé ọ wàá lọ gbogbo ilé tó ti sọ̀kò àlùbásí àtìlú tó ti sọ̀kò àlùbásí bẹ́ẹ̀ ọ wàá lọ rèé bá gbogbo mọ̀lẹ́bí wọn pé tó o èmi mo wà ń di ọ̀rọ̀ yín o àwọn ọmọ yín tán lọ jíṣẹ́ ẹdẹ tòrótòrò àwọn ọmọ yín tán lọ àjò tí ò dé mọ́ èmi ni mo wà ń bẹ̀ o láàrin ọjọ́ méje bó bá ti lè ṣe kò jù bẹ́ẹ̀ lọ ò ní kú. ìyá kí n máa tojúlé dójúlé gbogbo bí a ti lu ọmọ wọn pé àwọn ọmọ tí a dálé bá bẹ̀mí wọn légbodò kí n gbọ́wọ́ mi ni ó tóbi gbẹ̀mí mi lọ ń wò lè ṣe é. òní lè ṣe. òní lè ṣe ó tóbi gbẹ̀mí mi lọ. Hmm. aládò aládò àló oníkà ìkà òsì jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ibi wọn nǹkan tí wọ́n ní ọ̀nà ṣe òní lè àbí dámi lóhùn bọ́lá òní lè ṣe ẹ ẹ kò lè kó tó dijọ́ méje òní ọgbà ìfuru funfun jẹ lọ́wọ́ ìbora iná ó ti dilẹ̀ lẹ́yìn àtijújẹ rẹ. ẹ̀yin aládò ohun tí ìyá ń gbìyànjú àti wí fún ọ ni pé nípa ni kò ṣeun bọ́ ọ bá ti kàn tó olóòlè ṣe tó olómìnira fún ọ láti ṣe ọjọ́ méje péré la fún ọ o tó fi gbé gùrùgàjà ah, ah. lọ́ba tán. èmi bẹ́ẹ̀ ni. ń ah, bẹ́ẹ̀ rántí pa àjọjẹ lórí ewé àjọ mu lórí mọ̀ àjọ daṣọ eléwo èrè búra èmi nílájọ sákàrà mẹ́ta sọ̀kan ló àgàjà ha ha ha ha. ìyá mi wúrà iyebíye ìyá olóyún mi fóṣù mẹ́sàn-án ó pọn mi fọdún mẹ́ta ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó ìyá mi mm. hmm, màmí. àdọ́gbọ́njalè ọmọ alápàtà ó nìkan ní jàǹjà. bẹ́ẹ̀ dẹ̀ kọ́ mi o ah. abiyamọ tó tọ́ ah, abiyamọ gbọ̀njà gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìyá tí ò fẹ́ kíyà ọjọ́ ọmọ ẹ̀ àgbà ìṣòro àmì ìyá dáadáa mo mọ iyín o abiyamọ lẹ́yìn o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pọ́ńtà tí ò kọ́ ọmọkún àmọ́ ọ̀rọ̀ ọmọ mọ́mú yín gidi gan ni àwa ní jábọ́ lẹ́yìn yẹn ìyá mi alálùbáríkà ẹ fẹ́yìn tí bá ẹ dẹ̀ jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́ á ìyá mi ìyá dáadáa ṣe mọ̀ wípé ẹ kúlẹ̀ ẹni tó máa pa mí lára ńlẹ̀ kẹ́ tì mí sínú ẹ̀ ẹ dẹ̀ rí nǹkan tó máa ṣe mí lóore kẹ́ má fọ̀ mí ṣe mọ̀ bẹ́ẹ̀ kọ́wọ́ ni ó ní tẹ́ ẹ bá mi sọ ọjọ́ wo ń bí ìjọ ní tẹ́ ní ní nǹkan kan tẹ́ ẹ bá fún mi o ń pé kò ní sí ìṣòro kò sí ìyà tí ó jẹ mí kódà ẹni nínú ọba ilé ìwà máa rìn mọ̀ ṣe bí ọba mọ̀ ní ọ̀fà ń dábàá yẹn pé àà ah, nígbà yá mi ní nǹkan bá ń lé kí lè tí mi ò gbà bóun ló bí mi kò dẹ̀ ní fún mi ní tó máa pa mí lára kò ní fún mi ní tó máa kó bá mi ní ẹ̀ padà báyìí jàre bíyá ah, wọ́n fún mi tí mo ní wá báyìí pé kíní ẹ̀ ọ̀hún kẹfà mọ́. ẹni kíní ọ̀hún o orí gbogbo ọ̀rọ̀ tẹ́ ọ sọ yìí kò tiẹ̀ kò yé mi kò gbá mi kan yé mi. Ah, ah, màámi ní o tẹ pẹ́ fún mi ah, tẹ sọ́njọ́ ni màámi iya mi iya mi. ọmọ àjẹsọ ìyọmọ ẹ lọ. màámi ẹ pé nǹkan àmúṣẹ̀ṣọ ni pé tó bá ti ń bẹ lára mi àtàjẹ́ ayọ̀ àtàjẹ́ ọ̀run kò sí tí wọ́n fi mi ṣe gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ lè àwọn ọmọjú ni ìdàgbàdo ní ògùn ni ọmọ ni wọ́n bá fi kẹ́ fún mi sẹ́yìn náà mo sì ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ báwọn. Ah, ah, ẹ̀yin ni. ni mo sọ jáde lẹ́nu ara mi pé ń fún ẹ ní nǹkan kan. bẹ́ẹ̀ni iṣẹ́ mi. Eh, mami ẹ̀yin ni níjọ́ tí mo lọ ṣẹnu mo sọ̀rọ̀ sí ọ̀rẹ́ yín jò ni ẹ tẹ pẹ fún mi pé wáyé pé wà lára mi ni mm. kò sí tí ó mọ mi. Mm, mm. ṣé ipò tó lè béèrè nǹkan lọ́wọ́ mi ah. mo mọ̀ pé orin tó ọkọ ní ìtumọ̀ mo mọ̀ bàbá tẹ fẹ́ ṣe wàyó bá òun oríṣiríṣi orin ló wà lẹ́nu ẹ̀. kò lè wá rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀. ó wá ní kí n bọ ọmú. bẹ́ẹ̀ni. ebi gbogbo ìgbà tá à ń fi ń lu ẹ̀ àwùsùbìláì àwùsùbìláì ṣèbí àwùsùbìláì lọ́ọ̀bì kan ni ṣé àwùsùbìláì ọ̀dà olóhùn mọ́ ni. wo ngbà tí mo ti kẹ́ títí tọ́ dé mi lóhùn èmi mà ti fún yàn ẹ fún ta ni ta lẹ fún máa lọ gbà mẹ ta lẹ fún wéré àbí kò ní àbáyé àbóló àbí kò ta lẹ fún màmí. ọfẹ máa ṣe pé fẹ. mi ṣe mi mi jẹ mi fẹ ṣe pé òun náà jẹ kí n máa gbẹnu gbó ẹni tá a fi ń kírun èèyàn fi ṣe pé. Hmm, ilẹ̀ èèyàn lọ́hùn ọ̀rẹ́ mi ni mo fún. ọ̀rẹ́ yìí o. èwo lọlọ búnjọ wù yìí. bá mi ẹ jọ ẹ má ẹ má ẹ má fún rẹ ẹ bá mi gbà lọ́wọ́ wọn mo nílò ẹ̀ kémi náà tẹ̀lé nǹkan fi ṣẹ̀ṣọ́ ẹ jọ. tí ń ṣe bí ẹni tí ọmọ kan kì í ṣe pé iye mi ọ̀ra mo mọ̀ pé mo bọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ńgbà tó jẹ́ pé àwùsùbìlà àwùsùbìlà tó jẹ́ pé nǹkan kan gbọ́dọ̀ kan lá a gbọ́dọ̀ yí pé báyìí àsìkò wa tó o nílò rẹ̀ àbí o lè ọmọ ẹni ò lè ṣe di bẹ́ẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ̀sì di ọmọ ẹlòmí kò ṣeé ṣe á wà máa wọ ẹran bí ọwọ́kọ́wọ́ kan sì ní kàn yín lẹ́yìn èyí tó ti lọ́hùn tó hmm. ẹgbàáyé ẹgbàáyé ẹgbàáyé. ẹranko lé ní fojú dẹdẹ ẹ ò lè mọ̀ lò rẹ̀ báyìí yóò lè mọ̀ ìwúlò rẹ̀ nígbà tó fowó ṣe. rèé o atákéré ìyọdún bó ṣe ń wo òun ọyà gbà <laughs> ọwọ́ àlàáfíà ni ọyà fi sọ́run ọbẹ̀ rẹ̀ ọbẹ̀ rẹ̀ wọ́n gba nǹkan mi padà o. torí bó ṣe wà ojú tó bá lóun ó wù àbí ọwọ́kọ́wọ́ kan ni wọ́n bá fẹ́ nà wọ́n tọ̀ wọ́n ṣẹ̀sì wọ́n ní òjijì là gbọ́kọ àrò òjijì làwọn wọ̀ òjijì ni wọ́n gbọ́kọ ẹni tó bá náwó sí ọ gbogbo òṣèlú kò síbi kíbi tó lé tó lé lọ kò sẹ́ni tó lé ta láyà hmm. oh, ìgbà mélòó la fi yín mú. wọ́n bẹ̀rẹ̀ aláwùsùn mi láàyè nígbà tó ti ṣe tẹ̀yìn. àṣé bàbá pè kà ní kàtà pèkélékèé ó lú bí òní mọ̀ pé ká máa padà wàá ka ni ogun ti jẹ́ lọ ọgbọ̀n ní jẹ́ bọ̀ yìí egbò wa dákòókò jagunlabi wa pinnu ọ̀rọ̀ wa ju omi ẹranko àṣé ó yẹ àkọ́kọ́ fabẹ́rẹ́ gún rẹ ní ìwòná kó tó di pé. Pe a fi abẹ́rẹ́ ọ̀hún gbọ́ omi yìí ọ̀rọ̀ ló wá délé báyìí. Ah, ah. kí n bá sáàrẹ̀ ta kí n máa pariwo pé ọmọ tí wọn ò bá rí mọ́ o èmi ni. bẹ́ẹ̀ wọ́n sọ lówó ẹ̀ ló kópa sí i. pé kí n kú ikú à ah, èmi ò lè kú o. ó ṣe náà ni ó ní láti ṣe. ìyá ẹni kí n bọ́ sí gbangba kí n pe gbogbo ọ̀rọ̀ tó bá nù mí ni kú. Ah, ó yẹ kí n mọ irú ọṣẹ tí wọ́n fi mí gùn tí n bá ṣe bẹ́ẹ̀ àbí kí n kú n bá kú níwò yìí ọmọ tí mo ṣẹlẹ̀ wẹ́wẹ́wẹ́ ta ni ọba ṣètọ́jú rẹ̀ àsìkò yìí kù mí ọ̀dà. wọ́n ní ká ọjọ́ ṣe tiẹ̀ pẹ́ ìkòkò ń ṣe ṣú ẹnìkan màmá gbà náà odò wa ń gbóyin ariwo wa ń ta wọ́n fẹ́ fọmọ tiẹ̀ lẹ̀ lẹ́ ń gé gbogbo ọmọ ọlọ́mọ lérí ẹ̀yin wòlíì babaláwo àáfàá gbogbo ohun tẹ́ ń ṣe ẹ mọ̀ pé ẹ fi ń kó bá gbogbo ọmọ ọlọ́mọ ni ẹ fi ń kó bórí olórí àwọn tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ ẹ fi ń balẹ̀ ayé wọn jẹ́ ó ṣe jẹ́ wípé iṣẹ́ ẹbí tí ó ti jà rábà yín iṣẹ́ ẹyọ ṣoṣo tẹ́ bá ṣe láì dáa sì fi pa gbogbo ìdílé lẹ́kún ilé aláyọ̀ yóò wá dilé ẹ̀kún ilé aláyọ̀ yóò dilé burúkú yóò dilé kíkan ẹ́ ẹ́ dúró kí lóbìnrin tiẹ̀ ṣe fún yín tó jẹ́ pé obìnrin lẹ̀ ń gbé obìnrin lẹ̀ ń fi ṣiṣẹ́ bí àti babaláwo àti wòlíì àtàdáhùn ṣe èrò inú ara yín ni ẹ mi lóhùn wo ọwọ́ àdì fún ẹ báyìí o torí wípé ọmọ ẹlẹ́yẹlẹ́ lò òun lẹ̀sìn rẹ̀ fi yọ ìjọ méje tá a fún ọ kò gbọ́dọ̀ dé kò sì gbọ́dọ̀ lé wọ́n lọ́mọ tọrọ ẹ lọ́rùn inú méjèèjì o inú kò kú àbí kó polongo ara rẹ síta gbogbo ọmọ tí ń nù o ìwọ ló ń ṣe báyìí báyìí o lọ́ba tán kíjọ́ méje tó pé wo láì jẹ́ bẹ́ẹ̀ ó rí jàwẹ́ lẹ́yìn ni. ewu ni ó ṣe bẹ́ẹ̀ Olódùmarè pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́ ọlọ́run kúkú fún yín lálàáfíà ẹ pẹ̀lẹ́ yìí tẹ̀ wá jẹun báyìí ńkọ́ ẹ pẹ̀lẹ́ ẹyin bolówá kù sí sápá yóò dùn yín mọ́ ẹ má gbé sókè ẹ ẹsẹ̀ yín ńkọ́ ọlọ́run ẹ ẹ ní sùúrù kó lóun tẹ̀ fún yín lálàáfíà kẹ́ máa padà bọ̀ nílé owó toró ti sún èmi gan ṣèpẹ̀lẹ́ ẹ Ọlọ́run kúkú dáhùn àdúrà ó máa fún yín lálàáfíà kété tètè máa padà bọ̀ nílé ah, èmi ti mí sí yín o ẹ má fọwọ́ síbẹ̀ mọ́ ẹ má fọwọ́ síbẹ̀ mọ́ ẹ má fọwọ́ síbẹ̀ mọ́ ṣèpẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ kú ìtọ́jú ẹ kú ìtọ́jú wa ẹ pẹ̀lẹ́ mà báwo lára yín ẹ pẹ̀lẹ́ mo fẹ́ fún yín lábẹ́rẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀. níbo ni dùn wọn. kò lè dùn wọn ẹ ṣáà bá mú wọn dání báyìí. ẹ dá mi lóhùn ni mo ní kí ló yẹ tí mo ń pè yín tẹ́ ẹ gbé aago mi mọ́ ṣé gbogbo ilé tí mo sọ kalẹ̀ iṣẹ́ ìmọ̀ bó ṣe ń ṣe mí ni. kí ni ṣe ọjọ́ ọ̀sẹ̀ nìkan rí bó o ní ṣe ń ṣe ọ́. wo bọ́ ọ bá pè mí tí wọ́n gbá aago pé èèyàn mi níbi tá a dé yìí má ní mi o gbìyànjú kọ́ ọlọ́rin níra rẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ wo mi náà ẹ wo ojú mi ẹ wo mi. kí ni bẹ lójú ẹ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe bọ́sẹ̀ rí ọ ni wo sórí ń tọ́ ṣẹlẹ̀ sí ọ bíntín lọ jẹ́nu tí ó padà ṣẹlẹ̀ sí ọ eŋti ń lé ọ kí n kò tí ì súnmọ́ ọ ọ̀nà gàlọ́ kan wù ọ ni lásìkò tó bá súnmọ́ ọ tààrà tó súnmọ́ ọ tààrà pẹ́kípẹ́kí ọ fẹsẹ̀ lẹ́ o máa forí sáré káàkiri gbogbo àdúgbò ìlú ni mo sọ bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni ọ̀dà kankan mọ̀ sórí gbogbo ìyówù tí ì bá a máa ṣí ọ ọ̀nà kan ṣoṣo tọ́jọ́ náà àbáyọ fún ọ rèé dákun àwọn ọmọ tó o ti lò tẹ́mi wọn tọwọ́ rẹ bọ́ tó o lò wọ́n tó mélòó. ẹ má jà lọ bẹ. a rí bẹ a kọjá bẹ mélòó ni a. àtọ méjìdínlógún. méjìdínlógún ọtàn a lè gbọ́ ọ̀nà méjìdínlógún náà ló ti tójọ́ bẹ́ẹ̀ ni ọmọ tójú déjúlé ẹgbẹ́ ilé àwọn ọmọ tó pa báyìí pẹ̀tọ́ lágbájá tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ wá tẹ́ ẹ rí mọ́ ìwọ lọ́pàá owó tó a mú ọ débi tó o gbókùn wọn sọ sí ọ̀nà àbáyọ kan sónù. láì ṣe bẹ́ẹ̀ ó léwu fún ẹ̀mí rẹ̀ òde. màá lọ sí ilé àwọn èèyàn méjìdínlógún màá máa rojọ́ lẹ́yọ kọ̀ọ̀kan màá máa sọ pé èmi ni mo pa lágbájá o màá tún mú wọn débi tí mo tún gbé òkú ẹ̀ tí mo gbé sí màá tún mú wọn lọ bẹ̀ lọ́nà méjìdínlógún lọ́nà méjìdínlógún lọ́nà méjìdínlógún ọ̀fẹ́ sí wojú mi tọ́ ọ bá kàn tọ́ ọ bá ṣe ńjọ́kíjọ́ tọ́ ọ bá rìn gbèrègbèrè dí ẹnu ọ̀nà mi yìí èmi tó wó ni mo ṣe pé fún ọ tó sì wọgbó lọ. èpè mo ní ọbọ̀ ta kò fẹ́ yé mi mọ́ ṣá ẹ fún mi lépè. kí ló ṣe yín.

twenty thousand kọ́lẹ̀ pé. bẹ́ẹ̀ni sá. babaláàdù nǹkan ẹ wo ilé gbówó yẹn lọ́wọ́ yín nítorí pé babaláàdù ẹ wo n ò ṣàdúrà gidi fún un gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ti ba tayé wọn jẹ́ ẹ̀wọ̀n wọn ń gbẹ́sẹ́ pé kiri ládùúgbò ni ẹ jọ̀ọ́ ẹ má bínú ní ìfẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ mi ò ń ṣe bàbá aládùn ẹ gbowó ẹ gbà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ẹ fowó. òṣìṣẹ́ ìṣe bàbá aládùn ṣùgbọ́n ìmọ̀ bàbá aládùn ẹ̀wẹ̀ mẹ́jọ ìgbowó ẹjọ́ torí ẹ̀ náà ẹjọ́ mẹ́jọ ìgbà ẹ mẹ́jọ ìgbà twenty thousand kí n máa fi wáta sí iyọ̀ kí n lè gbowó ọwọ́ rí ẹjọ́ má bínú gbà ẹjọ́. Thank you. alápàtà. lóde. àsáré títí amúgún ẹrú alàkàkà alégbèje ìwọ̀fà àtòrí owó àsáré títí títí títí béèyàn sì torí ọlà tó rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ dúkan náà gbogbo rẹ̀ ó padà wà bọ́ sí i. sì bá gún wọn ní orí àṣìbẹ̀nú ìpò ẹ̀pà ẹni Elédùmarè bá kọ́ mọ́ pé yóò yọ ní oyò a sì kà títí a sì wúlódùmarè ò ní rí ni agọ́nú òkùnkùn àtàfà náà mọ́lẹ̀ àṣà ṣe gbé òsì láyé àṣepamọ́ ló wà gbogbo tí mo wá kójọ èrè wa dà báyìí. Dari ẹsẹ̀ kìí ṣe. Dari ẹsẹ̀ kìí gbogbo ọ̀nà owú tègbòtègbò omi wa tó wà lára mo rẹ́nikẹ́ la wá gbà yìí o

bên trong những cửa người chắc mình luôn luôn luôn mới ra để khi mà không có đi mà đưa thì mà được thì chỉ nó cũng phải phải là chỉ có con đường cơ cơ bản thì được rồi ojú ọ̀run lé kókó owó dúró níwọ̀n lọ́jọ́. àṣẹ alágbára máa ṣògbére ẹ̀kún o àṣẹ omi ojú bẹ́ẹ̀ lójú ọ̀dájú ìjà ọba ọlọ́run pera ẹ̀ lọ́kùnrin bínú bá dára bẹ́ẹ̀. ni o jà yóò. ẹ bàbá ni mo béèrè bàbá wo. bàbá tí wọ́n yíwọ́ padà ń bí. Eh, ṣé bàbá láńlọ́ọ̀dù. ah ah ọlọ́run ah ó mọ̀ ṣe o ilẹ̀ máa ń jẹ́ iyọ̀ o. kí ló dé. bàbá ti kú tó bá pé wòye ìjẹta ah rí mi lẹ́dàá mi ah èyí tó máa tọ́ pé máa ń pẹ́ nígbó o bá pé wòye ìjẹta lẹ́wà ẹ̀ bàbá bàbá àwọn ọmọ wọn wọ́n ti ṣọ́ọ̀bù dé nọ́mbà bòkù bàbá nù ilé bàbá ti kú bàbá ti kú bàbá ti kú bàbá ti kú bàbá ti kú wọ́n ti kú ooo ah ẹ ta àwọn ọmọ wọn bẹ nu iléeṣẹ́ wà kí wọn. rárá mi ò ah! kíyàn bàbá ò kú dáadáa wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń kú lé. wọ́n fẹ́ kó kákòókò ayé burú ayé burú.

Táyọ̀ ọmọ Táyọ̀ mo fi àmì yìí rọ́pò ìṣẹ̀dá rẹ òru la wà yìí o mo fẹ́ kó tójú oorun dójú ikú alásà ibú alásà ibú alásà ibú àgbámọ́lẹ̀ ò gún ni kó má tẹnu bẹ̀jẹ̀. ẹni òkúkú jẹ́ gbì ní bá kúkú. kò kúkú. ó ti yé mi. ó dà tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ di bójú bá kojú. ọmọtọ́lá lọ́jọ́kọ́jọ́ tí ajá bá fi ojú kan òkú nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi sùn ìpè ọ̀run ni kó máa jẹ́ o má bá wọn jẹ́ ìpè ayé mọ́. Ah. àṣetì bọ́jọ̀ àṣetì bóṣù àṣetì bẹ́lẹ́dùmarè. akùndébìlà akùndébìlà akùndébìlà. látara ìjà yẹn. àná iná yìí ẹ má fi rẹ dáadáa mọ́ má fi ẹ́fà má fi ẹ́fà fi rẹ dáadáa mọ́ kí ló dé ọmọ tí máa fẹ́ mi yẹn nínú mi tó máa ẹ̀ bá bẹnu àtẹ́lù mo fọ́ náà bá dé. pẹ̀lú gbogbo nǹkan táwọn fámìlì ò ṣe fún wa. jọ kí ni àwọn fámìlì ò ṣe fún mi. tí ọ̀pọ̀ ẹ̀kọ́ táwọn fámìlì ò ṣe fún ẹ àwùjọ. owó lẹ já nílé yẹn onídè bá yín tó tọrọ gbogbo nǹkan lẹ máa sọ dáadáa. èmi náà sọ yẹn tó tọrọ òkòrò ọ̀rọ̀ ló sọ obìnrin náà. ọlọ́run mi ò kàn láìpẹ́ mi ò láìpẹ́ mi tó ti I don't just like her. Ìlú pariwo gbàgbà báyìí. Ìlú tó rọra sọ má sọ ọmọ ni. rọra sọ pariwo sọ má sọ ọmọ má sọ ọkọ fi jọmọ́ kó má kàn rárá ọmọ tó lè fún mi mi ò torí ẹ fẹ máa já wàá sọ ọmọ ìtara balẹ̀. wo máa já mi lè kékeré ẹ máa ma sọ pé èsì mi kò sẹ́yìn jẹ́ ni ẹ má máa lọ kẹ́ máa lọ. tó mọ̀ lọ́bí tá a lọ èmi mọ ẹsùn mo bẹ̀rù dọgbọn. ẹ wá wájú kò kàlẹ. ẹyin jọ lògùn òun. wọn ló mọ. a tó wí ká tó pọ ẹ ti lọ. Ah, ah. kò ṣẹlẹ̀ rí kàkà kí ọ̀nà yìí má gbà mí má yá gba ibòmíì ọmọtọ́lá gbọ́dọ̀ kú ni ah, ó gbọ́dọ̀ kú. ẹ pẹ̀lẹ́ o. ẹ ǹlẹ́ o. ẹ kú rìn ẹ kú iṣẹ́ ọ̀dà ń bo lọ́dà. ibo ló rán mi. ó sì yẹ kó máa pọ ọmọ ọlọ́mọ lẹ́kùn ló gbójúlé tó jẹ́ pé iṣẹ́ ẹbí nìkan ń bẹ lọ́wọ́ ẹ̀. ẹ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. ọ̀dà àjẹpọ̀ ti dé oríta olúfìmọ́ báyìí tó ti yọ ọ̀rọ̀ rẹ̀ ó sì dolúfìmọ́ lónìí. wá gbọ́ o ẹfun ní baṣẹ́ òsùn jẹ́ òsùn ní baṣẹ́ ẹfun jẹ́ atẹ́fún àtòsùn èédú ní baṣẹ́ wọn jẹ́ lágbára fá pẹ̀lú àṣẹ Èdùmàrè gbogbo iṣẹ́ tí ń ba lára ẹ̀ kó bàjẹ́ wọ́n á máa lọ báyìí àlọ́ rámirámi làárí ẹnìkan rábọ̀ ẹni. ẹ màá lọ tẹ́lẹ̀ náà ni mi ò kúkú níṣẹ́ bẹ́ẹ̀ ṣe. àti agbójúlé ká wàá sì kankan mọ́jú kẹ́ máa ṣe ká lọ. ẹ lè di olówó láwùjọ kẹ́ ẹ lè dèèyàn pàtàkì lẹ́sẹ̀ pé gbogbo ògbésẹ̀ yìí sẹ́yìn ọmọ pé gbogbo ògbà tẹ́yìn rẹ́rìn un àwọn ìdílé yìí náà lẹ sọ sínú ẹkún tí wọ́n ń sunkún gbogbo ògbà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ah! títóbi rẹ ọlọ́run o ah! àmọ́ innallaha gafurur rahim àbáyé ah! bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run ó sì foríjìn. ọlọ́run ò lè foríjìn. Hmm? ìwọ. bàdà ó tóbi là. ṣé wọ́n gbàgbé pé ohun tẹ̀dá bá ṣe ló máa jẹ ni bẹ́ẹ̀ ni ó sọkun àlùbásílẹ̀ tiwa bẹ́ẹ̀ ló ń sọ kiri gbogbo lé tó ń pa àwọn èèyàn lẹ́kún ó wá ń sá kíjokíjo ó fẹ́ kókó àlùbá wọnú ilé ẹ̀ wọ́dọ̀ lẹ́ni ni ó ráyè mọ́ ó dẹ̀ gbàgbé pé òkúta bá sọ mọ́pẹ́ lọ́pẹ́ sọ padà wá gbọ́ o òní ló ráyè mọ́ kó wá ṣèwọ nìkan o ọmọ ẹ lọ sí bẹ́ẹ̀ nítorí ọjọ́ tí èkó ló bá fẹnu kan yọ ọjọ́ náà ló ráyè mọ́ ọjọ́ tí ojú ọ̀rọ̀ bá kọ ojú ọjọ́ náà lẹwà ojú bàjẹ́ lẹ́ni ló ráyè mọ́. láhùlà wàlà kùwọ́tà ìlà bìlà halilu lásìm ọmọbìnrin yìí kí ló dé tó burú tó báyìí ejò tí ń bẹ nẹ́sà àdìgún òburú tú ọ èyí ti jẹ́ ẹni tí ọ̀dẹ́ mi ò lè gbẹ̀mí kò sí nǹkan kan tó fi ẹ bàbá yìí ṣe àṣẹ sùúrù fẹ́mi ara ẹ bá èyí ti jẹ́. Hmm, masha allah tabarakallah. Hmm, lẹ́wọ̀ àfa. ẹ ǹlẹ́ màmá. àfa àti fawọ ẹkùn kírun. dúró kí ló lè tọ́ ọrẹ rẹ lẹ́rù tó ọba tẹ̀ lọ ẹ ẹ ẹ ẹ wò ó kò rí bẹ́ẹ̀ àmọ́ ń gbà mọ́ gbàlàyé lẹ́nu bàbá yìí náà mo náà lẹ́bi mo wá fi ọlọ́run ọba bẹ̀ yín ọlọ́run ọba tó dá ayé àti tọ̀run mo fi bẹ̀ yín ẹ jẹ́ ajá mi lórí ọ̀rọ̀ yìí ká gbàgbé ẹ. àfa àdá ńlá sọmọ pọ́rọ̀ tó wà ní èyí ọkàn kí ló ṣe ọ́nà kí lọ́kàn bẹ́ẹ̀ tó ń ṣe ṣọṣọṣọṣọ ká ẹ̀yìn sì rí ọ̀dá lẹ́bi nígbà tí ọ̀sán ọmọ tiẹ̀ bẹ́ẹ̀. Ah, sàlámù káwọ́lá mi nàbí ìrọ̀lì nìyí mama mama Bádéra ẹ mọ̀ mí o èmi náà sì mọ̀ yín dáadáa. ilé ọkọ wa. ọ̀dà mo fi títóbi àlùkùránì mi bẹ̀ yín ẹ dákun ẹ mọ ẹnu kúrò nú ọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ ká yanjú ẹ̀ nítorí inú bí. ó ṣe àjòyè àmọ̀rọ̀ ọlọ́rọ̀ máa mọ̀ tara ẹ̀ báyìí sáwọn ọmọ ilé kéwù tó jókòó tì wọn ò tí ì tó ọgbà tó wọn tó fi ń dá sí sí ọkàn. ẹ wo ìyá mo ti bẹ màmá àkọ́kọ́ mo sì bẹ màmá ẹ̀kejì ẹ jẹ́ ń bẹ yín náà ọlọ́run ọba tó dá ayé tó dọ̀run tó dá ayé tó dé mi kò fi bẹ̀yìn ẹ gbàgbé ọ̀rọ̀ yẹn jọ tán. tó o tòkè ògùn wá ṣe mú gogoro lálẹ́ di ọ̀yọ́ torí bàbá ṣe tán pẹ̀lú rẹ̀ ọlọ́run tó ń sìn gan yóò lò wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo wí fún ọ kéèlè. ebo ni a ń gbẹ̀yìn. ẹyin kéèlè mo mọ̀ ń bẹ̀bẹ̀. ẹyin ẹyin ọbẹ̀. ẹyin ẹgbẹ̀ tó bẹ̀ ẹ̀dàgbàsókè pẹ̀lú ah, ìrẹ̀wọ̀n òní òní dandan níta idán kò ní dọ̀la èkóló rẹ̀ ti fẹnu kan yọ̀ dandan ní fún kórè wà ní nígbèlégbè rẹ̀ ti bọ́pọ̀ lọ́gọ́ kí odò ó di dandan ọ̀run làálàá bẹ́ẹ̀ ni bó ti rí mo wí fún ọ òní ni kò ní dọ̀la. ó yẹ sí lójú náà jẹ́ kí n rí o ẹ fi òní ẹ kí n mọ̀ ìwò èrárínú rògbè olùmọ̀ràn ó yẹ ìdáhùn mi irú ikú tó pa èyí táyọ̀ gangan mo fẹ́ rí kedere torí asáré nu bí ọmọ àlúbẹ̀ òrìṣà dúdú adamọ jìnnìjìnnì lọ́gàjọ́ òru ọjọ́ tọmọdé máa wọ dígí ní fojú kẹlẹ́dà ẹ̀ ọ̀yẹ̀là ah, ah, mo wí náà ah, mo ní mi ò ní jàgbà kọ́ mọ́ ṣe lójú fìlì ìyá wa àwòrán ibi tá a fojú sí ọ̀nà gbàgbẹ́ o ìyá wa ò ń jáyé ẹ wò ó kò sí ẹnìkan tó nínú gbogbo ẹyẹ tó lọ́wọ́ nínú òpó ìdáyọ̀ hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọlọ́yà ìgbàgbẹ́gbẹ́ sí aláàbò àwọn ni wọ́n ṣe kó pọ̀ mọ́ yín. àti gbàdégẹ̀ẹ́sì. Hmm. bẹ́ẹ̀ ni ọwọ́ àbàmì kò sí ìbàjẹ́ o èmi mú dání lójú pé àwọn méjèèjì wọ́n ọ̀rọ̀ sí àdájọ́ àgbègbè àbọ̀wọ̀ mi ò lé ìyàwó. mo gbọ́ mo gbàgbọ́ yìí. ẹ fọ́ ọ̀gá mi mo lè ṣí pé a sì kúkú ní ẹlẹ́lẹ́bì kì í ṣẹjọ́ wọn àwọn alájẹ àkúté káàbù ẹ̀sì ló jẹ́ wọ́n lè ṣe ògùn tí wọ́n ṣe. ẹ̀yin ẹ̀yàn mi gbogbo ọ̀rọ̀ lọ́sẹ̀lẹ̀ yìí o ìgbésẹ̀ wo lẹ́rù tó yẹ ká gbé lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí kò fi ní máa pa wọ́n nílẹ̀ ẹ̀rọ ìwé ẹ̀jẹ̀ àgbà sọ̀rọ̀ yìí. olórí nǹkan mi ò bá sọ ni pé gbogbo wa ìpátá ẹ jẹ́ ká mú àwọn ọmọ wa wọnú ẹgbẹ́ wa yìí tó bẹ́ẹ̀ ni àgbà náà lọ sọ pé orò tá a bá ń ṣe tá a ẹni irú orò bẹ́ẹ̀ parun ni àbí kílẹ̀ ni mo wí. ó ti gbà báwo àṣìkò tẹ̀síwájú àti wọ àpòtẹ́ ẹ̀yin méjèèjì láti ṣe olóyè gbàgbé sí sórí wọn tẹ̀síwájú ó lọ sínú ilé gbàgbé sí ó lọ bá gbogbo owó òṣèlú pátápátá kò ní láti jẹ kò ní láti mu kò ní láti ṣe ìṣòro rere ìwọ àpòtẹ́ ó lọ sínú ilé olóyè ìtọ́jú rẹ̀ sí ó lọ sùn pàǹdà sínú ilé inú ilé ìyọjọ́ àdúgbò kò ní lọ́sàn-án lé bẹ́ẹ̀ ló ní lóde òfò àṣẹ́sìtì ó ṣe bẹ́ẹ̀ ní ṣe. bẹ́ẹ̀ ni mo ṣe tán olúwọlé olúwọlé àjàwọlé àjàwọlé ẹ̀yin méjèèjì ẹ dìde kẹ́ tẹ̀lé mi mo ṣetán láti lọ gba gbogbo ọlá tó wà lọ́wọ́ Chief Gbadegesin. mo ṣetán ìyá nítorí Chief Gbadegesin ti sọ̀kò sórí òrùlé ó dẹ̀ di dandan kó gbóhùn onílé. bàbá wa rí bẹ́ẹ̀ ikú wa jọ kú àwẹ̀ wa jọ gbà owó wa jọ ní. àwọn ọlọ́run àtàwọn. kárìjà dàdú kàtúntì. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ni ọmọ ọwọ́ ìlú lójú ọmọ ọmọ bá fún ọwọ́ kàdá yóò tún bá ti ilé yá. olóyè olóyè olóyè olóyè olóyè olóyè ẹsẹ sùúrù ẹsẹ sùúrù ẹsẹ sùúrù wọn ò lè rọlùyàn bá nkéèyàn mọ́mọ́ pé nǹkan rọlù olóyè olóyè láhùlà wàlà kúwọ́tà ìlà bìlà àlùlà. Allahu Akbar. Allah. Eh? ọ̀rọ̀ ọsibítù kọ́ yìí inna lillahi wa lillahi raji'un ah, ah, ọ̀dọ̀ ọlọ́run ní kálukú ti wá ọ̀dọ̀ rẹ̀ náà lápadà sí abẹ́ gbọ́ bàbá olóyè ti lọ. Ah, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ẹ wá fìdí lé mi ẹ wá fìdí lé mi lọ́wọ́ ẹ wá kẹ́lẹ́ ẹ ní sùúrù.

ó lè gbẹ̀mí olúwa rẹ̀ ẹ̀yẹ ẹlẹ́yẹ ẹ ṣayé rẹ̀ ìyá àádọ́ pawọ́pọ̀ sáyé rẹ̀ ìyá àádọ́ ìyá ìyá olórí olórí ọ̀ọ́ ah! ah! ọ̀pọ̀ yéyéyé lágbè ní kábàárà. tí wọ́n yà lójú òkú o. ìyá ìyá ẹ̀ ti ah, lọ. akọni ti lọ. àgbòsùgbọ́ fọwọ́ òkun lélẹ̀. ìyàwó tó bá délé òkú ní òkú tó bá dọ̀nà kó o béèrè ọ̀nà àtẹ̀kùdélé iṣẹ́ mi lọ́kọ́ jẹ́ káwọn orí lọ jẹ níwọ̀ rẹ̀ nítorí ọmọ sí ẹ̀rọ ìyá. Moun, moun ssl truthye genman pa lakse po moun clients, tiroxin tatle nan oma drug yanko log Viceковek? jadi cuma campur tuh dia dibuat cuma jadi kan Thank you. ọmọ tó kọjú tó lè fọwọ́ àyè nínú òkú. ìfẹ́mi àkọjá òfin rẹ̀ ṣẹ́ni èṣù fúnra rẹ̀ mọ̀ pé tá a bá ní ìfẹ́ ara wa ó ní agbára lórí àgbáyé oníṣẹ́ ọkọ̀ mú ìfẹ́ òkú láàrin àwọn àgbà mi ló sá. ìfẹ́ náà wà láwọn ọ̀rọ̀. passar.